الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه ونصلي ونسلم على أشرف خلق الله نبينا وسيدنا محمد عليه أفضل الصلاة وأتم التسليم أما بعد ف السلام عليكم ورحمة الله وبركاته akiwa akabo shibi uh, àlàyé nípa matin ha'iya ibn abi dawud bí allah subhanahu wa ta'ala kí ó ṣe ní ọrùn kí ó dẹ̀ ní ìbádà fún wa. àṣàkà wípé àìyà yìí nínú àwọn mutun al-mutun al-ilmiya an nínú àwọn mutun eléyìí tí yóò ṣe àǹfààní tó pọ̀ òun náà ni ó wà. ma'a wajazatiha فإنها مما لا يستغني عنها طالب العلم pẹ̀lú bí ó ṣe kéré yìí ó jẹ́ ìkan nínú ohun tí wọn ò gbọ́dọ̀ máa béèrè lọ́dọ̀ ẹni tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ mímọ̀ kọ́ wa mọ̀mọ̀ ní nípa rẹ̀ mahifdhan bóyá ní ìhà sórí ní ma'anan. Ma tàbí ní ti kíkọ́ ìtumọ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́, àwọn tí wọ́n jẹ́ àwọn olùmọ̀ nígbà tí wọ́n bá fẹ́ ṣàlàyé nípa tírà wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tí ó kọ wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni tí ó kọ́ pẹ̀lú àlàyé pé ta ni ó tọ̀hún gan hatta na'rifa qimata al-maktub so that a lè mọ pàtàkì nǹkan tí wọ́n kọ yẹn. Ah, alákọ̀ọ́kọ́ kí a ṣàlàyé nípa ẹni tí wọ́n kọ ha ìyá orúkọ sheikh òun náà ni al العلامة الحافظ ìmáàmù ni wọ́n àìlámẹ̀ ni wọ́n àgbà àfá onímímọ̀ wọn náà ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni thousands of hadith wọn ní bẹ ní orí wọn tí wọ́n fi ń pè wọ́n ní hafiz nìyẹn lẹ́yìn pé wọ́n wá Quran ṣùgbọ́n tẹ́ bá ń sọ nípa hadith àfa lẹ́yìn hadith tí tí wọ́n gbajúmọ̀ òun náà ni wọ́n bẹ́ẹ̀ dẹ̀ ni ní ayé wọn àwọn ni Sheikh Baghdad Baghdad ní Iraq tí wọ́n jẹ́ bí kápítà Iraq lásìkò tá a wà yìí àwọn ni àáfà àgbà níbẹ̀ tẹ́ máa ń náwó kúta ni àáfà àgbà ní Baghdad nígbà náà so àwọn ni wọ́n kọ tírà yẹn àwọn ni wọ́n kọ mẹtìnú yẹn. kí wàá lórúkọ wọn gangan gan òun náà ni Abdullah Abdullah ni orúkọ wọn bàbá wọn ni Abu Dawud <clears throat> al-Imam Abu Dawud sahibu sunan al-Imam Abu Dawud tí a máa ń gbọ́ nígbà tí a bá ń ka àwọn tírà hadith tí wọ́n ní rawahu Abu daoud Abu daoud ni wọ́n gbà wá Abu daoud yẹn wọ́n jẹ́ kan nínú àwọn àfàgbà tí gbogbo wa mọ̀ tí a máa gbọ́ orúkọ wọn so ọmọ wọn òun wá ní sheikh yìí tí wọ́n ṣe ah, <clears throat> sheikh al <clears throat> ah, Abubakar so tí wọ́n tún máa ń pè wọ́n ní abdullah náà so tí wọ́n jẹ́ ọmọ alimam abu dawud suleiman ibn al-ash'ath eh, as-sijistani rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n bí alimam abubakar ibn abi dawud wọ́n bí wọn ní eh, ìlú sijistan ní ọdún 230 hundred and thirty hijira tó túmọ̀ sí pé ní third century lẹ́yìn hijira nabi sallallahu alayhi wa sallam òun ni wọ́n bí àfa àgbà yìí bàbá wọn wọ́n ṣe ìrìn àjò pẹ̀lú ọmọ yìí nígbà tí wọ́n wà ní kéré ńgbà yẹn wọ́n mú ọmọ wọn kúrò nílẹ̀ sejistan wọ́n káàkiri bẹ́ẹ̀ ń ṣe lọ sí east bẹ́ẹ̀ ni wọ́n lọ sí west ní ilẹ̀ Khorasan nígbà yẹn ni wọ́n lọ sí Asbihan nígbà yẹn wọ́n lọ Baghdad nígbà yẹn wọ́n lọ Kufa nígbà yẹn wọ́n lọ sí Mecca nígbà yẹn wọ́n lọ Medina nígbà yẹn wọ́n lọ Sham subhanallah dáwọn ní Sham ẹ máa dákọ bíi Palestine ah, Lubnan ah, wọ́n lọ Misr Egypt nígbà yẹn wàgbé ìrìhà àti àwọn ààyè tó pọ̀ òun ni wọ́n ṣe kí ni òun ni wọ́n lọ tí wọ́n ń ṣe gbogbo ìgbà tí bàbá wọn mọ káàkiri torí pé bàbá wọn nínú àwọn tí wọ́n gba hadith ni wọ́n wà tí wọ́n mọ káàkiri láti lọ kẹ́kọ̀ọ́ káàkiri gbogbo ìgbà yẹn ọmọ wọn yìí kana fi suhbati abihi wọ́n wà pẹ̀lú bàbá wọn níbẹ̀ náà rí ẹ̀kọ́ kọ́ níbẹ̀ pé àwọn tí a jẹ́ òbí nígbà tí a bá ń ṣe dáadáa nǹkan tó jẹ́ dáadáa tá à ń ṣe tá à ń kẹ́kọ̀ọ́ ká mọ ká mọ jẹ́ kí àwọn ọmọ wa náà wọ́n mọ wà pẹ̀lú wa káwọn mẹ́lì wọn because àmọ́ nǹkan tí ọlọ́run bá àlekíọ́lá tí ó kádàrá fún wọn ní ti dáadáa pẹ̀lú bí wọ́n ṣe wà pẹ̀lú wa yẹn. wọ́n gbé Baghdad lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ṣe ìrìn àjò mo padà sí Baghdad bẹ́ẹ̀ sì ni eh, alákọ̀ọ́kọ́ onímọ̀ tí wọ́n gbọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ wọn wọn náà ni asheikh muhammad ibn aslam atusi eh, ìkan àwọn àfáàgbà ní àsìkò yẹn atusi wọ́n kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ wọn inú bàbá wọn dẹ̀ dùn pẹ̀lú wọn ṣe kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ asheikh ah, muhammad ibn aslam atusi nítorí pé nínú àwọn àfáàgbà ni wọ́n wà eléyìí náà a rí i pé ma'a jalalati abihi pẹ̀lú pàtàkì bàbá sheikh abubakar ibn abi dawud asijistani pẹ̀lú pàtàkì wọn pẹ̀lú ìmọ̀ wọn ma'a dhalika ó ní kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n tún jẹ́ àáfà kọ́dà nínú àwọn àáfà tí wọ́n ní mọ̀sùgbẹ́ tó wọ̀n hàn tó wọn ma'a dhalika inú wọn tún dùn pẹ̀lú rẹ̀ sheikh abubakar gẹ́gẹ́ bí bàbá wọn wọ́n ní himma wọ́n lákòólé kẹtọ́ gan-an nípa ìmọ̀ láti yé kéré ni o so fi tahsili wa talab ní àti kó ìmọ̀ jọ ní àti wá ìmọ̀ wọ́n ní àkòólé kẹtọ́ pọ̀ ní olóyè rẹ̀ lára nǹkan tá a fi mọ̀ òun náà ni ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní dakhaltu al-Kufa wa ma'i dirhamu wahid wọ́n ní àwọn wọ Kufa wọ́n láwọn sì ní dirhamu ẹ̀yọ̀kan péré nígbà tí a bá lọ pé òun wọ lágbèjúwe mo wọ amẹ́ríkà tàbí mo wọ amẹ́ríkà mi ní ju bí dọ́là kan lọ tàbí mo wọ London mi mú ju bí one pound one pound lọ wọ́n ní fàákọ́tò bí i sàlàsínà mud báàkìlà àwọn á lọ ra nígbà tí a bá lọ ra bí módù. Uh, Ah, mo dùn bíi potato lápòjúwe bíi thirty ọdún kìíní ọlọ́ọ̀fẹ́ rà tọ́rọ́ owó níyì ńgbà náà wọ́n ní fàkóńtò àkọlùmínú àwọn á bẹ̀rẹ̀ sí ni máa jẹ níbẹ̀ àwọn bẹ̀rẹ̀ sí ni máa jẹ níbẹ̀ wàá tóbú ẹni abi sa'id al-ashaj àwọn bẹ̀rẹ̀ sí ni máa kọ hadith láti ọ̀dọ̀ abu sa'id al-ashaj wọ́n ní ní tí àwọn lọ rà yẹn potato táwọn lọ fi wá dirham rà yẹn wọ́n ní ọ̀tán hatta katabtu anhu thalathina alfa hadith ma bayna maqtu'in wa mursal subhanallah wọ́n ní ọ̀tán tí àwọn fi kọ thirty hadith thirty hadith subhanallah wọ́n ní wọ́n oúnjẹ bíi ah, múdù kan sí inú ilé. wọ́n hmm? jẹ múdù wọ́n náà sábà múdù tàbí fi yọ bíi bíi zakatul fitr ní àsìkò yẹn ní àsìkò ramadan yẹn yẹn sí ni máa jẹ nínú so láti pé himma kò fẹ́ẹ̀ sí àsìkò tí wọ́n fi ń ṣeré bí wọ́n ara nǹkan tí ọkà wà náà wọn tó sọ wọn di onímọ̀ tí gbogbo ayé ṣe kí ni o tí gbogbo ayé gbà fún ni wọn ni wàkà na hafidhan mutqinan àfàgbà tí wọn ha hadith tí wọn dẹ̀ dáńtọ́ ni wọn kódà àwọn gẹ́gẹ́ fúnra wọn wọn ni hadathtu min hifdhi bi asbihan bi sittatin wa thalathina alfa hadith wọn ni bàtà wà ní asbihan àwọn àwọn ń kọ́ àwọn èèyàn àwọn bẹ̀rẹ̀ sí ni máa sọ àwọn hadith táwọn èèyàn ń kọ́ lẹ̀ níwájú àwọn àwọn ẹ̀rẹ̀ sọ hadith tí ó tó thirty six thousand hadith thirty six thousand hadith láì sèmi láì jẹ́ kí bọ́yá àwọn wò nínú ìwé subhanallah àwọn sọ thirty six thousand hadith láì wò nínú ìwé mi rẹ̀ hefdi tó yẹ pé àwọn ń sọ ní àti agbárí ni wọ́n ní alzamuni alwahma fiha fi sab'ati ahaditha wọ́n ní àwọn tí wọ́n wà níwájú àwọn gbà yẹn àwọn fẹ́ sọ pé àwọn sí mistake níbi méje níbẹ̀ ìgbé níbi méje ẹ̀wò méje nínú thirty six thousand ó ní ẹni gbogbo méje yẹn ní nínú thirty six thousand pé mistake wà níbẹ̀ tí náà sọ nípa hadith àwọn sọ nípa àwọn sanadan wa سندا <laughs> ومتنا حدثني فلان قال حدثني فلان قال حدثني فلان قال حدثني فلان لا mo gbọ́ hadith lẹ́nu wọn tí wọ́n sọ pé àwọn náà sọ pé ẹni báyìí ni wọ́n sọ hadith yẹn àwọn náà gbà látọ̀dọ̀ ẹni báyìí àwọn náà gbà látọ̀dọ̀ ẹni báyìí tó fi dé ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ẹ wá wo àwọn yẹn àwọn chain of narration yẹn takhtalif bikhtilafi hadith bikhtilafi hadith an akhar àwọn chain of narration yẹn ṣe kí ni ó yàtọ̀ síra wọn so ma'a dhalika kana yuhaddithu min hifdhihi bi hadha al-kam al-ha'il min ahadith rasulillah sallallahu alayhi wa sallam pẹ̀lú yẹn náà wọ́n tún sọ àwọn ahadith yẹn lórí gbogbo bó ṣe pọ̀ tó yẹn náà wọ́n tún máa kà ní orí nínú àwọn ahadith anabi sallallahu alayhi wa wọ́n ní sẹ́wárí méjèèjì yẹn náà wọ́n ní falamma nsaraft nígbà táwọn wá pẹ́yìn dà táwọn lọ sílé láti lọ yẹ àwọn àhádìsì yẹn wò wajadtu fi kitabi khamsatan minha ala ma kuntu haddathtuhum bihi wọn náà wá rí i pé kọ́dà márùn nínú méje yẹn five nínú seven tí wọ́n sọ pé àwọn ṣe ń bẹ̀ yẹn àwọn rí i pé five nínú ẹ̀ bí ó ṣe wà nù tíra àwọn nìyẹn subhanallah nígbà àwọn ṣe ń bẹ̀ ìbẹ̀ láti mọ ibi tí hifdhu wọn àwọn tí wọ́n gba hadith wa ibi tí à ń kàn wọn sórí ibi tí ó ní agbára dé níbo jẹ́ pé ojú tiwọn àwọn òkè fi ń wò òkú wọn ò kí ń lo àsìkò wọn síbi tí ọ̀dà wọn ò kí ń waste àsìkò wọn gbogbo ìgbà ṣá wọn máa fi ṣe Allah subhanahu wa ta'ala ni ọlọ́ọ̀bà ìkànnà wa ṣe fàtìkù fún wọn ó ṣe ìdára ilé wọn lórí ó wá fi wọn de ẹ̀sìn rẹ̀ ó fi dì mọ́lẹ̀ yànnà yànnà àdínà bìdúnìhìn torí pé ẹ̀sìn náà jẹ́ pé bóyá ọlọ́ọ̀bà ìkànnà lò wọ́n àbá ti rí ọ̀pọ̀lọpọ̀ kí ni àwọn ahadith ilé ti àrí ìkan àwọn ọmọ kí o sheikh yìí ti ń ṣe abu haus ibn shahin wọ́n ń ṣàlàyé bí ìhà nǹkan wọn ṣe ní agbára tó wọ́n ní amla aliyina ibn abi dawud sinin wọ́n ní àfáwà sheikh abubakar ibn abi dawud wọ́n ní wọ́n sì imla wọ́n ka àwọn ahadith fún wa wọ́n ní wàmẹ́rọ ayé tóbi yẹ́dìhì kìtàbàn wọ́n ní àwọn ò rí tíra kankan lọ́wọ́ wọn rí subhanallah wọ́n ní innama kana yumli hifdhan fakana yaq'udu 'ala al-minbar ba'dama kabura wa yaq'udu dunahu bi darajati ibnihi abu mu'ammar biyadihi kitab فيقول حديث حديث كذا فيسرده من حبه حتى ياتي الى المجلس ní wọ́n ní yóò máa lórí ni yóò dẹ̀ jókòó lórí mímbàr nígbà tí ó di pé ó dàgbà tán yóò di pé ó dàgbà tán yóò jókòó ní ẹ̀gbẹ́ ọmọ rẹ̀ Abu Ma'mar tó sọ pé tíra ń bẹ ní kíni ọwọ́ rẹ̀ yóò mọ̀ pé hadithu kada tí Abu Ma'mar Abu Ma'mar tó bá ti sọ pé hadithu kada hadithu báyìí bẹ́ẹ̀ ni ẹ̀rí Ibn Abi Dawud tí wọ́n ti kíni yóò bá complete hadithu yẹn yóò máa kà lọ yóò máa kà lọ yóò máa kà lọ yóò máa kà lọ. يأتي على المجلس رحمه الله تعالى رحمة واسعة nínú àwọn tí wọ́n gba nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfa wọn tó jẹ́ torí àwọn lẹ́yìn bàbá wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àti àfa wa sheikh muhammad ibn aslam atusi nínú àwọn àfa àgbà ní baghdad tí wọ́n kẹ́kọ̀ọ́ ní ọ̀dọ̀ wọn náà nìyẹn so lẹ́yìn ìgbà yẹn àfa wa ahmed ibn saleh sheikh muhammad ibn bashar amr ibn uthman alhimsi وإسحاق القوسج وعمر ابن علي الفلاس ومحمد ابن يحيى الذهلي الإمام الذهلي هنا وفاقبه محمد ابن يحيى الذهلي هنا وفاقبه هنا نواه so gbogbo àwọn yìí gbogbo àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ ní àti ọ̀dọ̀ wọn ni àwọn náà mẹ́sàn-án wọ́n kẹ́kọ̀ọ́ náà àwọn náà láwọn ọmọ kí ó tó pọ̀ àwọn ọmọ kí ó tó pọ̀ tí wọ́n ṣe kà òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn tàlámì ìbùn àwọn ọmọ kí wọn lára wọn ni Ibn Hibban wà subhanallah ẹgbẹ ibnu hibban nínú àwọn afáàgbà nínú hadith náà ni tí wọn ni rawahu ibnu hibban wọn ni ibnu hibban ni ọgbà ibnu hibban àwọn náà ní kíni o sahih wọn ní kíni o uh, as-sahih sahih ibnu hibban hmm. wa ibn hasan ad-darqutni afáwa ad-darqutni náà àwọn náà ṣe kíni náà afáàgbà afáàgbà ńlá hadith ni àwọn ni wọn ni tírà al-mustadrak ala as So now afa gba ní hadith afa wa limamu rahimahu rahimahullahu ta'ala rahmatan wasi'a. inu wọn ni Abu Hafs ibn Shahin na afa gba ni wa Abu Ahmad al-Hakim Abu al-Hakim nínú àwọn afa gba wa Ibn batta wa Muhammad ibn Am ibn Umar ibn Zambur al-Warraq وأبو مسلم محمد isa أحمد الكاتب وعيسى ابن علي الوزير وأبو القاسم ابن حبابة gbogbo àwọn àfa yìí nínú àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ kí o wọn ni so káwá wo àwọn ọmọ kí o mẹ́rin jáwọn èèyàn ńlá tó ọ sọ nípa mọ̀káànà wọn ó ti sọ nípa ipò tiwọn gan nínú nínú ìmọ̀ àfa wa alhafiz abu muhammad alkhalal wọ́n ní káànà ibn abi dawud imama ahli iraq wọ́n làwọn ní imamu ahli iraq yaani ibn dawud ẹni tá a fẹ́ ka mọ̀nfó mọ̀ wọ̀nyí wàmọ̀n nasaba lahu sultanu minbar bẹ́ẹ̀ ni sultanu gbà yẹn ẹni tí ó jẹ́ sultanu àwọn mùsùlùmí gbà yẹn tó jẹ́ ọ̀gá àwọn tí ó jẹ́ olórí gbà yẹn àwọn ni wọ́n gbé mímbà rí fún pé a ìwọ ni kò mọdé lórí mímbà rí fún àtúmọ̀ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ dẹ̀ ni a rí àwọn tí wọ́n wà asinadu jù wọn lọ tó yẹ pé wọ́n ní wọ́n gba àdéhìí wá wọ́n ní sinadu tó pọ̀ jù wọn lọ ṣùgbọ́n wà lámìyẹ́ bulogo fìlẹ̀ ti wà lè kàn máa bá alága hù ṣùgbọ́n wọ́n sọ nípa ààlà nípa àwọn ààlà tí yẹn máa fi mọ̀ nípa àwọn ilal hadith tí ó mọ̀ pé lè wà sahih lè wà saqim tí ó fi mọ̀ nípa àwọn fíkìhù hadith fíkìhù súnà àti ìtkọ́nù gan pé kí yẹn dáńtọ́ níbi nǹkan tó yẹn mọ̀ yẹn wọ́n ní kò sí kí ni kò sẹ́ni tí ó tó wọn ní ibẹ̀ alẹ́rẹ́ tó pọ́ mọ́ hadith tó pọ̀ jù wọn lọ ṣùgbọ́n méjèèjì yẹn ó jẹ́ kí wọ́n ṣe kí ni òkun borí kí wọ́n jẹ́ ọ̀gá lórí àwọn àfáà tí wà lásìkò wọn. al al-khatib al-baghdadi rahimahullah nínú tàríkù baghdad wọ́n ní kana faqihan aliman hafidha wọ́n ní faqihu ni sheikhu yìí yẹn ni pé ẹni tí ó gbọ́ fíkìú yé tí fíkìú yé wọn tààrà bẹ́ẹ̀ sì ni alimu ni wọ́n ẹni tí ó jẹ́ onímọ̀ fakana hafidhan bẹ́ẹ̀ ni hafidhu ni wọ́n ẹni tí tí wọ́n jẹ́ hafidh alìsàlàyé hafidh lẹ́ẹ̀kan pẹ̀lú àwọn thousands of hadith tí wọ́n ti kí ni tí wọ́n ti mọ̀ ibn khilkan Ah, wọ́n ní kánà abubakar ibn abi dawud min akabiri al-huffaz bi baghdad wọ́n ní abubakar ibn abi dawud nínú àwọn àgbà àfà tí wọ́n há àdìsí pọ̀ jù ní baghdad ni wọ́n wà aliman onímọ̀ ni wọ́n mutafaqahan alayhi imama ìmáàmù tí àwọn èèyàn wa ń kọ́ fíkú láti ọ̀dọ̀ wọn ah, òun náà ni wọ́n bẹ́ẹ̀ ni wọ́n mú zahabi náà rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní min buhuri li ilmi wọ́n ní nínú àwọn ibùdó ìmọ̀ ni wọ́n bihaythu inna ba'dahum faddalahu ala abihi wọ́n ní kódà a rí náà àwọn tí wọ́n jẹ́ àwọn onímọ̀ tí wọ́n gbà pé ó lọ́lá ju bàbá rẹ̀ lọ tó ń ṣe eh, Abu Dawud rahimahullahu ta'ala wa rahmatan wasi'a wọ́n sì ní wa qala aydan kana Abu Bakr min al-huffaz al-mubarrizin máa hùwà biduni abihi nínú àwọn tó yẹ pé wọ́n gbajúmọ̀ nínú àwọn huffaz ni wọ́n bẹ́ẹ̀ sì ni kò kéré sí bàbá rẹ̀ kò kéré sí bàbá wọn kódà sọ́nàfà tasọ̀níf ọ̀pọ̀lọpọ̀ àwọn tasọ̀níf àwọn tíra òun ni wọ́n ṣe wantahat ilayhi ri'asatul hanabila bi Baghdad bẹ́ẹ̀ sì ni wọ́n jẹ́ ọ̀gá àwọn tí wọ́n jẹ́ àwọn hanabila àwọn tí wọ́n tẹ̀lé al-imam ibn Hanbal nípa fíkìhù wọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n tẹ̀lé madhhabu wọn ní fil fiqh wọ́n ọ̀gá ni wọ́n jẹ́ níbẹ̀ lára nǹkan tí mọ́mú Dhahabi sọ nípa wọn wọ́n ní wà rọ́júlù min kibari ulama'il muslimin wọ́n ní ah, arákùnrin tá à ń sọ yìí nínú àwọn àgbà àwọn àwọn onímọ̀ mùsùlùmí ni wọ́n wà wà mí ní awthaqil huffaz nínú àwọn huffaz tí wọ́n jẹ́ tí wọ́n tí wọ́n tí reliable pọ̀ jù eh, tí wọ́n wà reliable pọ̀ jù òun náà ni kí ni o òun náà ni al abubakar ibn abi dawud rahimahullah ta'ala rahmatan wasi'a so tábà wá sọ nípa nípa wọn báyìí tí wọ́n dẹ̀ kọ́ nípa mẹ́tìn tó yẹ kí mẹ́tìn yìí náà dẹ̀ ní nípa àkídà ni làbúdà an nata'arrafa ala aqidatihi a jẹ́ pé ó ti di ọ̀ràn yẹn fún wa kí a mọ̀ nípa àkídà wọn irú àkídà wo gan ni àkídà alìmọ́mù yìí wọ́n ní rahimahullah ta'ala rahmatan wasi'a àkídà wọn àkídà as àkídà wọn as-salafu salih ni àkídà wọn àkídà wọn ashabul hadith òun ni àkídà wọn.

wàkọ́ọ̀lù àbí ọ̀rọ̀ bàbá mi lélẹ́yìí wàkọ́ọ̀lù ṣèyókìnà bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ àwọn tí wọ́n jáwọn àfa wa lélẹ́yìí wàkọ́ọ̀lù lọ́ọ̀lẹ̀mẹ́ mimman lam narahum kama balagona anhum bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ eléyìí tí a rí wọn òun ni lélẹ́yìí bó ṣe wá sọ̀dọ̀ wa bá a ṣe gbọ́ látọ̀dọ̀ wọn lélẹ́yìí faman qala alayya tó bá tó pín mo sọ àdéhùn tó ń rántí kí ni o irọ́ ni ọkọ̀ àtàwádẹ̀ wo ni parí láì tó parí mọ̀fúnmọ̀ yẹn náà wọ́n ní ìdáàmà ìtàkọ́tà dáhàrọ̀ hádá wọ́n ní tó bá ti kí ni o tí ọba ilé ní àdìọ́kàn tó bá ilé ní àdìọ́kàn nípa kí ni o nípa mọ̀fúnmọ̀ pé a wípé gbégbé bó ṣe rí lélẹ́yìí tó ní àdìọ́kàn nípa naam so wọ́n ní nígbà tí ọba ti ní àdí ọkàn nípa eléyìí pé bí ó ṣe rí ni wọ́n ní ìdámà ìtàkọ́tà dáhàrọ̀ yà sọ́ọ̀hì hádìhí fa anta ala khairin tabitu wa tusbihu a jẹ́ pé orí dáadáa òun ló ṣe kí ni òun ni òun ló ti ń jí òun ni ó ti ń sùn òun sùn lórí dáadáa ó sì ń jí ó sì kí ni òun jí lórí dáadáa so eléyìí ó jẹ́ ká mọ̀ pé akida kini o ahli sunna ni akida wọn eh, almuhim òun ni pé eh, pé wọ́n jẹ́ imam kò kí ń ṣe nǹkan tí àìsàn máa ṣe ágì lórí rẹ̀ bẹ́ẹ̀ sì ni ipò wọn náà kì í ṣe ipò kan tí ó jẹ́ ipò kékeré lọ́dọ̀ àwọn àfa onímọ̀ so nígbà jẹ́ pé àwọn irú àwọn àfa àgbà tí à ń dákọ wọn yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ ọrú wọn eh, irú àwọn alimamu dhahabi rahimahullah ta'ala rahmatan wasi'a baghdadi رحمه الله الحافظ أبو محمد الخلال وبعوان تنوى جمع فا ابن خلقان وبعوان تنوى جمع فا يتنوى صروا نقا tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn báyìí tí wọ́n dẹ̀ ń sọ nípa mọ̀kánà wọn ó túmọ̀ sí pé àá ajẹ́ pé ipò tí wọ́n ṣe kíni ipò tí wọ́n wà kì í ṣe ipò kékeré so kọ́nà bàdí kálá kọ́ bá ní ṣe àforíjìn kọ́ bá ní ṣe fún wọn wọn ní kẹ́ wọn Ah, imam wa yìí wọ́n ní àwọn mu'allafat wọ́n ní àwọn tíra ilé tí wọ́n kọ so lára tíra àwọn ah, tí wọ́n kọ òun náà ní asunan wa àwọn náà ní sunan gẹ́gẹ́ bí àbáwọn ṣe kíni o bí àbáwọn ṣe ní sunan so wọ́n ní tíra tí wọ́n gbin albaath wọ́n ní almasahif wọ́n ní shari'atul maqari wọ́n ní annasikh wal mansukh àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra eléyìí tí ó fi jẹ́ pé ìmáàmù wa al-Dhahabi rahimahullah ta'ala rahmatan wasi'a nígbà tí ń ròyìn wọn nínú asiyar nínú siyar a'lamin nubala wọ́n ní sọ́ọ̀híbù àtàsọ̀nìf wọ́n ní ẹni tó ní àwọn tíra tó pọ̀ òun náà ni wọ́n. àbá yìí kọ́nàbá ní kí wọn wọ́n kú sí ìlú Baghdad ní inú oṣù Dhul-Hijjah ní ọdún three hundred and sixteen òun náà ni wọ́n ṣe kíni o òun náà ni wọ́n kú jáde kúrò láyé ìgbà yẹn wọ́n jẹ́ eighty seven years òun náà ni wọ́n wà tí wọ́n fi eighty seven year old òun náà ni wọ́n tí wọ́n fi tẹ̀lé kúrò ní ayé wọ́n ní àwọn tí wọ́n kírun sí wọn lá subhanallah wọ́n tó thalathumiyati alfi insan wa akthar thalathumiyati alfi insan wa akthar subhanallah three people three hundred ni àwọn tí wọ́n ti kí ni tí wọ́n kírun sí wọn lára ṣé lè sí kò tó nípa mọ̀kánà wọn a nípa three hundred yẹn nípa thirty a nípa bíi one èèyàn tó kírun sí wọn lára nígbà tí wọ́n kúrò láyé wọ́n wọ three hundred thousand wọ́n tún wá ní wọ aksa kọ́dà wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ghafarallahu lahu wa li jami'i al-muslimin kọ́nà bàrí kálá kí ọba ní ṣe àforíjì fún wọn kí ọdẹ bàrí ṣàforíjì fún ọkùnrin tí wọ́n já wọn afá wa àwọn tí wọ́n kọ́ wa àwọn tí a kàtíà wọn àwọn tí a gbọ́ wà sí wọn gbogbo àwọn tí wọ́n ń wúlò náà tá àdámọ́ tí wọ́n wúlò fàájé táwọn gbọ́ yàwá gan ọ̀dá wọn mọ̀ torí pé àlàáf torí pé kìí ṣe gbogbo àwọn onímọ̀ náà ni ẹ lè dámọ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba àríkọ́lá sọ nípa àwọn anábì ọlọ́run ọba àríkọ́lá gan ó ní fa minhum man qasasna alayka wa minhum lam naqsushum alayka wọ́n bẹnu wọn tó jẹ́ pé a sọ ìtàn rẹ̀ fún rẹ̀ anábì sallallahu alayhi wa sallam ó sì bẹnu wọn tó jẹ́ pé tó jẹ́ pé a sọ ìtàn rẹ̀ fún rẹ̀ anábì sallallahu alayhi so yíhàn rísíkù kan ní nínú àrísìkì Allah subhanahu wa ta'ala ẹlòmíràn nínú mi tí ó nímọ̀ tí ó pọ̀ rẹpẹtẹ tí ó dẹ̀ máa so ọlọ́ọ̀bà àríkẹ́lá ní máa pín hàn yẹn agbèrò wa máa ṣiṣẹ́ kí wọ́n torí pa so ka ma se ti Allah subhanahu wa ta'ala torí pé ni àfáàrà wọn bẹ̀rẹ̀ pẹ̀lú kọlùhù tamasak bihablillahi wattabi'il huda wala taku bid'iyyan la'allaka tuflihu wadin bikitabillahi wassunani allati atat 'an rasulillahi tanju wa tarbahu wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ wọn pé tamasak bihablillahi wattabi'il huda yẹn pé dìrọ̀ mọ́ okun allah subhanahu wa ta'ala a máa ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n àkọ́sọ ní ní ṣókí báyẹn pé tamassak bi hablillah dìrọ̀mọ́ okun ọlọ́run ọba àlekíọ́lá kí ní pẹ̀lú okun ọlọ́run ọba àlekíọ́lá òun náà ni alkitabu wa sunna alkitab wa sunna òun náà ni kíkà dìrọ̀mọ́ kitab tí ń ṣe kí á dìrọ̀mọ́ sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam wàlá takò bìdì àìyá làálà kàtòfìlẹ́hù má ṣe jẹ́ oníbìdà má jẹ́ ní tí ọmọ dáadáa lẹ̀ ká dáalẹ̀ níbi ẹ̀sìn làálà kàtòfìlẹ́hù tó bá ti ṣe yẹn ó jèrè torí pé làálà ń bẹ̀ yẹn làyísà àlìtàrọ̀jì làyísà àlìtàrọ̀jì yànífà kama qala subhanahu wa ta'ala ya ayyuha alladhina amanu kutiba alaykumus siyam. كما كتب على الذين من قبلكم لعلكم تفلحون يعني fi irú làálà mẹ́yẹn ìtumọ̀ rẹ̀ ni pé tẹ́ ẹ bá ilé gbàwé ajẹ́pẹ́sìkìnì ajẹ́pẹ́ ẹ jèrè nìyẹn ìyẹ̀pẹ̀ làálà kẹ́tù fìlẹ̀ tẹ́ bá ti ṣe ẹ̀sìkìnì ẹ jèrè ó dàbí ló làálà pẹ̀lú pé tọ́ ọba ilé ṣe báyìí pẹ̀lú ìkìláàsì ajẹ́pẹ́sìkìnì ó jèrè bóyá ó jèrè ṣùgbọ́n tó bá dé sí ìkíláàsì sí òun nìkan ni èyí lè má ṣe nínú àti yóò jèrè kọ́mọ̀ bàdé kẹlá kí yóò ṣàánú wa so wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú báyìtù yìí lẹ́yìn ìgbà wọ́n ní wàdíńbì kitabillah kọ́dẹ̀ máa sin ọlọ́run lẹ́kẹ́ọ́lá pẹ̀lú tíra rẹ̀ wà súnani lẹ́tì àtàtà an rasulillah kọ́dẹ̀ máa sin allah subhanahu wa ta'ala pẹ̀lú súnà anabi sallallahu alayhi wa sallam àwọn súnà eléyìí tí ó wá láti ọ̀dọ̀ anabi títí àwọn hadithu rẹ̀ àwọn tí ó jẹ́ àwọn iṣẹ́ rẹ̀ àwọn àfáàlù rẹ̀ àwọn iṣẹ́ rẹ̀ àwọn àwọn nǹkan tí ó ṣe ìkọrọ́rù rẹ̀ so tanju wàtàrùbáhù bẹ́ẹ̀ ni ó sì kíni ó là ó sì kíni ó sì jèrè ó sì kíni ó jèrè tí ó pọ̀ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìṣàlàyé nípa ìní àdéhọ́kẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀tù méjèèjì yìí tẹ̀wádẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀tù méjèèjì eléyìí tí wọ́n fi ṣàlàyé nípa kádìrọ̀ mọ́ súnà ọlọ́run balẹ̀ kádìrọ̀ mọ́ kìtàbù ọlọ́run kádìrọ̀ mọ́ súnà nabi muhammad sallallahu alayhi wa sallam ẹ rí i pé lára nǹkan tí a ní bùkátà sí pọ̀ jù òun náà ni síwájú kó tó máa ṣàlàyé àwọn àkídà àwọn masáìl lóríṣiríṣi wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú méjèèjì pẹ́ẹ́sì nílé ní ojú ọ̀nà àwọn tí wọ́n jẹ́ àwọn ahlus sunnati wal jama'a nínú àwọn tíra tí wọ́n bá fi ń sọ̀rọ̀ nípa àwọn àkídà ẹ lọ wo àwọn tíra àwọn àwọn àfa àwọn onímọ̀ nípa àkídà alákọ̀ọ́kọ́ tẹ́ máa ń tẹ̀síwájú náà ni pé a mọ àkídà wa min kitabillah wa min sunnati rasulillahi sallallahu alayhi wa sallam a mọ láti ibi tíra ọlọ́run bá rí kíọ́lá a sì mọ láti ibi sunna nabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́nu àkídà ta dín torí pé àkídà yìí ẹ̀sìn ni bal hiya asasu dín òun gan ni ìpìlẹ̀ ẹ̀sìn tó fi jẹ́ pé a lè sọ pé a fẹ́ sin Allah subhanahu wa ta'ala láì sí àpìdá awwalu ma yudkhilu al-mar'u al-islam huwa shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah tàbá lọ wo pé kí ló fẹ́ gbé ọmọnìyàn wọnú islam ẹ̀rí pé a sì gbónú ashhadu an la wa ashhadu anna muhammadan rasulullah mo jẹ́rìí pé kò sí ẹlòmíì tí ìjọsìn tọ́ sí ní òdodo àyàfi Allah subhanahu wa ta'ala nìkan mo sì jẹ́rìí pé anabi sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Allah ni so pẹ̀lú pẹ̀lú ìyẹn pẹ̀lú shahada méjèèjì yẹn a rí pé àkídà ni so àkídà ni tó jẹ́ àkídà mùsùlùmí eléyìí tí a gbọ́dọ̀ ṣe kí ni tá a gbọ́dọ̀ di ọkàn ó jẹ́ ọkàn mọ́ pàtàkì tẹ́ǹpẹ̀ ní kí ni o tẹ́ǹpẹ̀ ní àkídà àkídà wa mọ̀ síbẹ̀ yẹn nǹkan tó tún fẹ́ eléyìí sí kí ni o tó tún fẹ́ sí iwájú ni ìyẹn ni wọ́n fi bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú eléyìí torí pé a gbọ́dọ̀ mú àkídà wa níbòmí àyàfi nínú Qur'an àti kí ni o àti sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam so that ìpìlẹ̀ àkídà wa yóò ní àlàáfíà yóò ní àlàáfíà torí pé nígbà tí a bá ti ń ṣàlàyé pé ìpìlẹ̀ àkídà wa lélẹ́yìí tẹ́ pé ìpìlẹ̀ wa sì ní ó jẹ́ nínú kìtàbù wa sunna a jẹ́ pé gbogbo àwọn ìpìlẹ̀ míì táwọn èèyàn ti mú àkídà yẹn a jẹ́ pé pàǹtí lásán ni a jẹ́ pé àbàtà lásán ni a jẹ́ pé ìranù lásán ni eléyìí tí yóò lè ṣàǹfààní fún wa láyé àti ní àlùkìyàm àwọn ànímú tiwa níbẹ̀ ànímú àkídà wa níbẹ̀ àwọn ò mú láti bi àlùmọ́bàrún sọ́ọ̀fì láti bi ààyè tí ó mọ́ yẹn wàlùmọ́ínù nákì àti ní àti ààyè tí ó mọ́ kọjá ààyè omi tó yẹ ọmọ yẹn ti ń ṣe alukur'an àti sunna ní muhammad sallallahu alayhi wa sallam tó yẹ pé làṣà ìbàdà fi hì wàlà àkàdà tí ò sí dọ̀tí ń bẹ́ẹ̀ tí ò sí rújú ń bẹ́ẹ̀ tí ò sí rẹ́gbẹ̀rẹ̀gbẹ̀ ń bẹ́ẹ̀ tí ò sí rádaràdá ní bẹ́ẹ̀ tí ò sí kójàkójà ń bẹ́ẹ̀ bí àwọn tí wọ́n mú àkídà wọn láti inú falsafa àwọn tí wọ́n mú àkídà wọn láti inú mantiq àwọn tí wọ́n mú àkídà wọn láti ọ̀dọ̀ àwọn ilmaniyun àwọn tí wọ́n mú àkídà wọn láti ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ní sufi oríṣiríṣi àwọn nǹkan eléyìí tá a ti kí ni o eléyìí tí a máa padà kàn ní iwájú nípa pé tá a fi mọ̀ pé tí ó jẹ́ àkídà eléyìí tí gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí tí a gbọ́dọ̀ wà lórí rẹ̀ òun náà ni àkídà tó ahli sunna wal jamaa tá a bá wá sọ nípa ahli sunna wal jamaa ságbẹ́ wa ni wa ni a kì í ṣẹgbẹ́ kò kì í ṣe ìjọ ni ahli sunna wal jamaa gbogbo ẹni tí ó ti mú àkídà rẹ̀ nínú kìtáàbù tí ń gbé ọlọ́run ọbalikọ́lá síwájú tí ń gbé ànẹ́bí síwájú òun náà ni alùsùnà wàlìjàmáà òun náà ni alùsùnà wàlìjàmáà kódà kan sọ pé òun èsì alùsùnà wàlìjàmáà àfọwọ́ alùsùnà wàlìjàmáà pẹ̀lú pé ó ṣe kí ni ó ń láti nu kìtàbù àti súnà tí ó lè ní kí ni tí ó lè ní níbẹ̀ so ìyẹn ni ìmáàmù wa ìmáàmù àgbà alìmáàmù al-Awzaa'i rahimahullah wọ́n ní naduru ma'al kìtàbù wa sunnati haythu dara yaduru ma'al kitabi wa sunnati haythu daro wọ́n ní gbogbo ibi tí quran àti sunna náà muhammad báyìí lè yí lọ báyìí ibẹ̀ ni kí ni o ibẹ̀ ni àwọn máa yí lọ wọn ò kí ní àdálẹ̀ kádálẹ̀ níbi ẹ̀sìn bẹ́ẹ̀ ni imam wa sheikh sheikhul islam ibn taymiyyah al-hafid rahimahullahu ta'ala rahmatan wasi'a wọ́n ní laysa al-i'tiqadu li wala liman huwa akbaru al-i'tiqadu lillahi wa li rasulihi sallallahu alayhi wa sallam wọ́n ní tẹ́pẹ́ ní àdí ọkàn iná pè ní àkídà èmi kọ́ mo ní tọ́wọ́ sọ nípa àkídà awakọ́lọ́ dá àkídà lẹ́ẹ̀kan pé ah, Imam Ibn Taymiyyah lọ́wọ́ sọ pé a gbọ́dọ̀ máa ṣe báyìí òun lọ́wọ́ la gbọ́dọ̀ ní àdí ọkàn báyìí òun lọ́wọ́ sọ pé a gbọ́dọ̀ ní àdí ọkàn báyìí ta ni man huwa man ntí ìmáàmù Ibn Taymiyyah al-Hafid rahimahullah tí wọ́n fi jẹ́ nǹkan tí wọ́n jẹ́ òun náà ni pé wọ́n mú gbogbo tí wọ́n sọ yẹn nínú kìtàbà àti sunna ní Muhammad sallallahu alayhi wa sallam wala liman huwa akbaru minni kódà àwọn tí wọ́n jù wọn lọ nínú mọ̀ tí wọ́n jù wọn lọ nínú ipò eh, ní ní makana eh, àkídà kìí ṣe ọ̀dọ̀ wọn ló ṣe kí ni o láti sọ pé eléyìí ní kẹ́sẹ̀ kí ni o ẹ jìnnà sí ẹ òun ló fi jẹ́ pé àtàfẹ́ mú àkídà wa á mú láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala á mú láti ọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam òun láfi jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam kana yudawimu ala fi khutbatin haja ala qawlihi amma ba'du fa inna asdaqa alhadithi kitabullah wa khayra alhadayi hadayu Muhammadin sallallahu alayhi wa sallam wa sharra al'umuri muhdathatuha. نبي صلى الله عليه وسلم تنا يا خطبة نبي مقدمة وإن أما بعد لن يلد هذه فإن أصدق الحديث كتاب الله ايتي او جاو دودو نورو توجو دودو نورو جلو اوني نتير الله سبحانه وتعالى ديس القرآن وخير الهدي ايتي او سيدا نتي منا اوني هدي محمد صلى الله عليه وسلم اوني منا محمد kí ìkẹ́ àti ọ̀la ọlọ́kọ̀ máa bá anábì gan fúnra ẹni ń sọ báyìí wọ́n ṣàrọ̀ umuri muhdathatuha bẹ́ẹ̀ sì ni èyí tí ó burú pọ̀ jù nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń dánwò òun náà ni àdáálẹ̀ kádàálẹ̀ eléyìí tí ò sí nínú kíni o nínú ẹ̀sìn àdìsí àbí kótóbà yìí àárín nínú sahih muslim ní hadith eight hundred and sixty seven nínú hadith jabir ibn abdullah radiyallahu ta'ala anhu anabi máa ń ṣe tẹkọrọ rẹ ní gbogbo ìgbà kọfẹ ilé máa gbogbo jumu'ah kò fẹ́ẹ̀ sí jùmọ̀ kan tí anabi ó ṣe tí anabi ò ní ṣe kútúbà ìdọ́dẹ̀ sọ bẹ́ẹ̀ so àbítálí ó jẹ́ ká mọ̀ nípa kí ni ò pàtàkì ká dúró níbi ntí ọlọ́ọ̀bà àlekí ọlá bá sọ ká sì dúró níbi ntí anabi rẹ̀ bá sọ. àfàwọn abẹ́rẹ́ pẹ̀lú gbónú tamasak ní hamlillahi wa tabi ilhuda wàlà takò bìdì ìyà làìlà kàtúfilẹ̀ kalima tamasak ẹ̀dá máa fún wọn ní lóga òní bẹ́ẹ̀ al òun ni máa ń tamasak gbàmú ó tún máa túmọ̀ al-i'tisamu bi-shay òun ni kí á i'tisam ó tún lẹ́ lágbára díẹ̀ ju kẹ́lìmọ̀ akhdhu lọ tóyẹ tó yẹn lè gbé yẹn lè mú nǹkan lọ́wọ́ tí ó mú hẹlẹhẹlẹ dọ́kà mú hẹgẹhẹgẹ pé ọ̀sá mú lọ́wọ́ pé ah, ó sì wá mú lọ́wọ́ bí ìgbẹ́ báyìí ìwàgbọ́dọ̀ kó sì wá mú lọ́wọ́ bí ìdọ̀tí báyìí ó lè gbámú dáadáa ni al-i'tisam ni kí yẹn ó dìímú dáadáa kí yẹn pẹ̀lú hírùsù pé kọ́mọ́ jábọ́ lọ́wọ́ èèyàn tàbí kọ́mọ́ jágbà lọ́wọ́ èèyàn اعتصام ني يديمو وني ودم ويلي لاتنو يعني بقى فاوا اي ومو لاتنو كل نقول الله بارك ولا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا ọlọ́run bàálí gọ́lá ni wa'tasimu bihablillahi jami'a ẹ̀dùrọ̀mọ́ okùn ọlọ́run bàálí kí ọlá gbogbo ilẹ̀ ẹ̀dùrọ̀mọ́ lápapọ̀ kí ló kún ọlọ́run bàálí kí ọlá mẹ́rin òun náà ni tíra ọlọ́run bàálí kí ọlá àti súnà ní Muhammad sallallahu alayhi wa sallam wala tafarraqu ẹ má pín yẹlẹyẹlẹ eléyìí sọ kébé òun òun ò ẹgbẹ́ tiwa lélẹ́yìí wọn láta fárọ̀kù ẹ má pín ẹ má ya ara yín lẹ́gbẹ́lẹ́gbẹ́ ẹ má ní àwọn òfin míì tọ́ta kò òfin Allah subhanahu wa ta'ala wa atasimu bihablillahi jami'a ẹ ṣe kí ni ẹ dìrọ̀ mọ́ kí ni o ẹ dìrọ̀ mọ́ okun ọlọ́ọ̀bà àríkẹ́lá so ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ nínú àyè ó ní walladhina yumassikuna bilkitabi wa aqamu ssalah. إنا لا نضيع أجر المصلحين سورة الأعراف هنا بالك لا لا وتم وما غبا ترى الله بالك لا تم غبا ترى الله بالك لا ها وغبا يوم السكون تمسك ها ثم غبا واقام الصلاه ما سنكم الله سبحانه وتعالى إنا لا نضيع أجر المصلحين الله ني آه،, آه،, آه ني آه ني لوي سان وتم جاون وتم jẹ́ ẹni dáadáa ẹni rí tí wọ́n tún túnlẹ̀ ṣe àní lọ ẹ̀ṣẹ̀ wọn àní lọ láre a máa fún wọn ní ẹ̀ṣẹ̀ wọn eléyìí tí ó ti kìnìún tí ó kún. àwọn ọ̀làmà lẹ́yìn ìgbà láti sàlàyé kalimata tamasak ta ní al-akhdhu bi-shay' wal-i'tisamu bihi eh, òun náà sì ni àwọn àfa àpọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ṣe eh, àlàyé nípa àwọn orin yìí òun náà ni nǹkan tí wọ́n ṣàlàyé láwọn tí wọ́n ṣe àlàyé nípa orin òun náà ni sheikh wa ah, Salih al rahimahullah Ah, hafizahu allah ta'ala wa rahimahu àmọ́ sí rahimahu náà fẹ́ tó wà láyé náà so ọ̀dà wa tá a jẹ́ yorùbá ni àti máa ń kà kún so àwọn ni rahimahullah kọlọba ni kí wọn kọba ni ṣe dáadáa fún wọn so ah, bẹ́ẹ̀ ni àwọn sheikh wa abdulrazak albadir ní ìlú medina náà àwọn náà wọ́n ṣe kíni àwọn náà ṣe àlàyé rẹ̀ so hablullah wọ́n ní àwọn olùmọ̀ hafizahullah ra'ah wọ́n ní àwọn olùmọ̀ wọ́n ní àwọn aqwal eléyìí tí ó pọ̀ ní orí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn mufasirun tí wọ́n sọ lórí ẹ̀ òun náà ni pé alukur'an <clears throat> alukur'an òun náà ni pé kur'an ni ọlọ́run ọba àlekíọ́lá so àwọn ìkìtìláàfù báyẹn ìkìtìláàfù àtànáwọ̀ ni wọ́n pè ní ìkìtìláàfù àtànáwọ̀ àdàní ìkìtìláàfù tàdọ́ọ̀dì gbàmí wọ́n lè ṣe wọ́n lè ní divergent opinion lórí kẹ́límà kan nínú Quran láwọn mufasirun ẹlòmí ó pè ní Quran ẹlòmí ó pè ní la ilaha illallah gbogbo ẹ̀ pátápátá náà tàná wọ̀ọ̀ ní kékeré bóyá ó takora wọn kò takora wọn ẹ tó pè ní Quran ẹ tó pè ní la ilaha illallah ẹ tó pè ní Quran wa sunnah ẹ tí ó pè ní hadiyullah ìgbé ìmọ̀ náà ọlọ́ọ̀bà àlekọ́lá ẹlòmí lè pè ní hadiyullah gbogbo àwọn yẹn gbogbo ẹ̀ pátá náà ń padà sínú kíni o aslu kan náà ni wọ́n ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn mufassirun wọ́n ní hablullah wọ́n ní ìwọ̀n náà ní kíni o القرآن ولا ترى الله سبحانه وتعالى أجابي إمام ابن قيم رحمه الله تعالى بمد الشيخ طبعا لو بيت ميلادا وني وتمسك بحبل الله أريبي قرآن نوصن بين تولين باردا كوكو والسنن التي أتاوان سنن وبالتالي قال بجابي àwọn bá gbà pé Quran àti sunna bá nìkan ní hablullah ni wò ní ẹsẹ̀ máa repeat wa sunan allati so wala'allahu huwa murad an-nadhim rahimahullah ta'ala rahmatan wasi'a so lẹ́yìn ìgbà yẹn wọ́n ní wa sunan tamasak bi hablillah wọ́n bá ẹni tí ó jẹ́ onísúnnà wọ́n bá wípé kí ó jẹ́ pé ibi tó máa padà sí rẹ́fẹ́rẹ́nsì rẹ ní gbogbo ìgbà òun náà ní kíni o òun náà ní òun náà ni okun ọlọ́run ọba àdìgá ti ṣe Qur'an kó dìrọ̀ mọ́ dáadáa kó tẹ̀lé wattabi'il huda sorry wattabi'il huda kó tẹ̀lé ìmọ̀nà ìdágbẹ̀rẹ̀ alhuda ń bẹ̀yẹn òun náà ni kíni o sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ọba àdìgá lánàá ọmọ lo kẹlìmọ̀ huda láwọn àyè mí láti ṣàlàyé nípa kíni o pé sunna nabi Muhammad sallallahu alayhi wa sallam so bẹ́ẹ̀ dẹ̀ ni alhuda nínú kitab Eh, àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní ó ní ìtumọ̀ méjì eh, a ní hadiyu tawfiq a sì ní hadiyu dalalati wal bayan wal irshad hadiyu tawfiq wal eh, ilham ọwọ́ náà bá rẹ̀ kíra nìkan ló hada mukhtasun billahi subhanahu wa ta'ala ọlọ́run nìkan ló hadiyu tawfiq ẹni pé kí ọ wà fakọ ẹrú rẹ̀ pé kọ́ mọ̀nà pé ìmọ̀nà gan pé ah, ó fèsì kò ń gẹ́ orí ó wá mùsùlùmí ó wá di ẹni mọ̀nà ọlọ́ọ̀bà àlekè ọlá ni ó nìyẹn a lè fi yẹn mọ́nà. ṣùgbọ́n hadiyu dalalati wal bayan káwọ́ ṣàlàyé ká tọ́ka pé ń tọ́lọ̀ wà àlekè ọlá sọ lélẹ́yìn ń tí ànábì sọ lélẹ́yìn ká ṣe ìrọ̀ṣàdù fún pé báyìí ni kò ṣe jìnnà sí lẹ́yìn wọ́n fẹ́ kí gbogbo ó ṣe yẹn ọlọ́ọ̀bà àlekè ọlá pa ànábì láṣẹ yẹn ó fi jẹ́ pé nígbà tí ń sọ láwọn àyè míì ọlọ́ọ̀bà àlekè ọlá ni innaka la tahdi man ahbabta ẹni tó bá fẹ́ ò lè fi mọ̀nà walakinna Allaha yahdi man yasha ṣùgbọ́n ọba àríkọlá ni máa ń fi ẹni tó bá wù mọ́nà nígbà tí ó wà pẹ̀lú àmú rẹ̀ tí ń ti Abu Talib wa qad hadaratuhu al-wafa nígbà tí àsìkò kú ti tó títí ń pọ̀pọ̀ ká kú bí yorùbá sí máa sọ so ó ti ó ní ayam qul la ilaha illallah kalimatan ashhadu aw hajju biha inda Allah laka inda Allah so sọ kalima la ilaha illallah tó bá ti sọ kalima yẹn ń bọ̀ fi jẹ́rìí níwájú ọlọ́run pé ọ̀sẹ̀ ìwé kẹ́lìmọ̀ ẹ̀kọ́ tó lè pọ̀ sí kìnìún ọ̀pọ̀ ní ayé bẹ́ẹ̀ sì ni àwọn àwọn àwọn àgbà kẹfìrí kùrẹ́ẹ̀sì ń bẹ ní kíni o ẹ̀mí bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ ń gbà náà wọ́n ní tarugu abu amin láti Abdul Muttalib wọ́n ní ọ̀pọ̀ ni wọ́n rí ọjọ́ ọ̀nà Abdul Muttalib ọjọ́ ọ̀nà ẹbọ tí àbá wa grandpa wa sí kíni o tí wọ́n ọlọ́run ọba kọ̀ láti ṣe gbóná la ilaha illallah ànábì wa wò pé ah ẹni tó wọ́n ṣe dáadáa tó báyìí ah la astaghfiranna laka ma lam unha anhu ó ní màá sì tọrọ àforíjì fún ọ tí ọlọ́run bá rí kí ọlọ́run bá kọ̀ fún mi ọlọ́run bá rí kí ọlọ́run á sàkalẹ̀ pé ma kana linnabiyyi walladhina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim àtàwọn tí wọ́n gbọ́ àwọn àbàlẹ̀ gbọ́lá gbọ́ kí wọ́n tọrọ àforíjì fáwọn tí wọ́n jẹ́ lẹ́bọ kódà kí wọ́n jẹ́ àwọn alásùnmọ́ wọn lẹ́yìn ìgbà tó ti hàn gédégbé pé ọmọ náà ni wọ́n because ẹni tó bá ti kú lórí kófòrò ó ti hàn kọ́ náà ni àkí ń dà ọtí rú rẹ̀ tá a mọ̀ pé orí kófòrò ló kú sí so ọmọ náà ni kí ni o ọmọ náà ni irú ẹni bẹ́ẹ̀ so lẹ́yìn wa nazalat إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء حديث ياري نصيحين سو so, الله بارك الله تواصل عليك ọ ah, ò lè fi ẹni tó bá wù ọ́ láti fi mọ̀nà walakinna Allaha yahdi man yasha ọlọ́run bá àdìkọ́lá ni máa ń fi ẹni tó wù ni máa ń fi mọ̀nà so ah, wa huwa a'lamu bil muhtadin wọn ló sì máa wọn tí wọ́n ṣe kíni o tí wọ́n mọ̀nà wọn ló ní mẹ́kù jùlọ nípa wọn so nígbẹ̀yìn àwọn àrí pé hidayatu tawfiq nìyẹn so hidayatu at-tawfiq wal ilham so ọlọ́run bá àdìkọ́lá sọ láàyè mi pé laysa alayka walakinna Allaha yahdi man yasha ọlọ́ọ̀bà yìí kíra ní máa ṣe kí ni o ní máa fi ẹni tí ọba wù ní máa fi mẹ́nà so nígbà àwọn yẹn ó jẹ́ káwọn ìpè àtàwọn àyà mí náà àtàwọn mí náà àwọn fi bẹ́lẹ̀ ọ̀bà lè kí ọlá pé ihdina siratal mustaqim ọlọ́run fi wá mẹ́nà ọlọ́run fi wá mẹ́nà hidaya kiri o at nìyẹn so ọlọ́ọ̀bà yìí kíra ní máa sípayá ẹ̀mí ní máa sípayá agbáyọ̀ ọmọ nìyẹn ọlọ́ọ̀bà yìí kíra ní ṣe kí ni o ṣe ìgò yẹn so àwọn tó wá jẹ́ hidaya Ah, ti alirshad eh, òun náà ni kí ni o òun náà ni ah, ti àwọn ànábì ọlọ́wọ́ bá àríkíọ́lá àti àwọn tó máa tó tẹ̀lé wọn hidayatul irshad wà dalalati wal bayan ká sọ pé ilé ah, ìnìtọ́ ọlọ́wọ́ bá àríkíọ́lá fẹ́ o ilé ìlọ́wọ́ fẹ́ o ẹ jìnnà sí o ilé ìnìkẹ́ mọ́ ṣe o ilé ìnìkẹ́ mọ́ ṣe o so òun ni àfi tọ́lá bàlẹ̀ kíláàsì nínú sọ́ọ̀tù ṣòro pé wà innaka látàdì ila siratin mustaqim ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam látàdì ila siratin mustaqim ó máa tọ́ àwọn èèyàn lọ sí ojú ọ̀nà tí ó tọ́ ó máa tọ́ wọn ó máa ẹlòmíì tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn yóò pín sí kọ́wá takora abẹ́ ọlọ́run ò lè fi àwọn yẹn mọ̀ ẹ̀ ọtún ní yóò tún máa fa àwọn yẹn mọ̀ sọ́jọ́ sọ ẹlẹ́ẹ̀kejì yẹn ó ń sọ fún pé kọ́mọ ti kí ni kọ́mọ direct wọn pé lè ní kí ẹ ṣe kí ni kí ẹ ṣe ọlọ́run àbàlẹ̀ kíláàsì ọlá mí yẹn wani waja'alna minhum a'immatan yahduna bi amrina lamma sabaru wa kanu bi ayatina yuqin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wani wattabi'il huda yani pé dúró lójú ọ̀nà ìmọ̀ náà ha tí ń ṣe sunna anabi muhammad sallallahu alaihi wasallam torí pé anabi wa khayral hadi hadi muhammad sallallahu alaihi wasallam nínú riwaya wa khayral huda huda muhammad sallallahu alaihi wasallam ìgbẹ́ tí ó jẹ́ ìmọ̀ náà tí ó dápọ̀ jù ó náà ní sallallahu alaihi wasallam ah. níbi eléyìí wọ́n jẹ́ kí a mọ̀ pé àwọn tọ́ ifá tí wọ́n wà dọ́là àwọn tí wọ́n jẹ́ àwọn sect tí wọ́n sọnù àwọn tí wọ́n ń pera wọn ní alukur'aniyun tàbí máa rí àwọn orí ipa rẹ̀ díẹ̀ díẹ̀ láwùjọ wọn náà lọ́jọ́ mẹ́ta alukur'aniyun pé alukur'ani nìkan ẹlòmíọ́ tuntun ayé alukur'ani ní ìtukùtù lọ́dọ̀ tiẹ̀ yóò ní fàbí ayé hadithin ba'dahu yu'minun hadith wọlé tó yẹ ànábì ni wọ́n ń sọ bẹ́ẹ̀ eléyìí ọ̀rọ̀ nìkan ni ọ̀rọ̀ bẹ̀yẹn ká má yàtọ̀ síbẹ̀ tó pọ̀ ṣùgbọ́n Qur'aniyun wọ́n ní àwọn tiwa la na'khudhu illa bil Qur'an Qur'an nìkan làwọn ọmọ ẹgbẹ́ amú tiwa faman kana kadhalika ẹni tó bá ilé rí bí wọ́n ṣe ń sọ yẹn tó jẹ́ pé òun sọ pé òun ò ní mú ju Qur'an nìkan lọ wọ́n ní fahuwa laysa bi akhidhin hatta Qur'an kódà kò gbá Qur'an nìkan mú Qur'an ti ṣe ìdá àpò ń gbámú yẹn kò gbámú torí pé ọlọ́ba àríkẹ́ alápàṣẹ nínú tíra rẹ̀ nínú àwọn ayat adida tó ní kí a mú sunna níbí mú kó ní ká gbá sunna níbí mú àbítálí tó máa sọ pé ọgbọ́ kùránì mú pé àìwọ́ fẹ́ràn gbọ́ kùránì mú tó wà mú sunna á jẹ́ pé òsì kí ni ọ gbọ́ kùránì yẹn mú ìgbà tó tó lè gbọ́ kùránì mú ó dìgbà tí ọba tó lè kí ni ọ tó ọba tó lè gbá sunna níbí tó gbá méjèèjì mú ọlọ́ba àríkẹ́ ọlá ń bá àwọn ìyá wa wí àwọn ìyá wa mùmínì wọ́n ní wadhkurna fi ma yutla fi buyutikunna min ayati Allahi wal hikma wọ́n bá wọn àyàwó anabi Muhammad sallallahu alaihi wa yàwá wọ́n ní ẹ máa rántí tí wọ́n ń kà nínú nínú ilé yín ẹ máa rántí rẹ̀ ní gbogbo ìgbà min ayati Allahi nínú àwọn ayọ̀ ọlọ́run ọba àdìgbò wal hikma àti sunna anabi Muhammad torí pé hikma àwọn àwọn anabi ọlọ́run náà ní sunna hikma gbà máa àtàyínáhù ilman wa hukma ọlọ́run àlekọ́lá ni nígbà tí ó dìgbọ́ dàgbà tí ó tọ́ dáadáa tó di forty years gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn mufasirun kọ̀ọ̀kan ọlọ́run ní ẹ̀yà anabi musa ní àtàyínáhù ilma afúnníìmà ilmu bẹ́ẹ̀ yẹn bí wọ́n lè ta ọ̀rọ̀ wa hukma àdẹ̀fún àwọn mufasirun wọ́n ní hukmul anbiya tó ń pọ́nà bàdìkọ́lá ọba tó nímọ̀ tí ó fún yín ní ìròyìn nípa tí kìnìún nǹkan tí ẹ bá ṣe ni wọ́n ní wa ma atakumu rasulu fakhuduhu èyí tí ànábì òjíṣẹ́ yẹn bá bọ́n wá bá yín tọ́wọ́ sọ pé kẹ́ ṣe ẹ ṣe kí ni o ẹ gbà mú dáadáa wa ma nahakum anhu fantahu èyí tó bá ní kẹ́ jìnà sí tó bá kọ̀ fún yín kẹ́ ṣe kí ni o kẹ́ ẹ síwọ́pọ̀ níbẹ̀ so ilé ni àlàyé ti ṣàtúrò aláwọ̀kọ́ wípé tamasak bihablillahi wa tabi'il huda ó jẹ́ kí a mọ̀ pé masdaru talaqi ààyè tí a ti máa ń mọ àkídà wa òun náà nínú Qur'an òun náà nínú sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam so a dùn níbi láyà ibi sọ́dí rúbẹ́ẹ̀tì yẹn so tàbí ká sì yọra ka ẹlẹ́ẹ̀kejì báyìí náà ó ní wala taku bid'iyan ó ní má jẹ́ oníbídà má jẹ́ oníbídà. Ah, yẹn ni pé ẹni tó bá ilé yàpò ẹni tó bá ilé pò lórí kìtàbà àti súnà oníbídí àná nìyẹn wọn kà tó fi tàkìdì lásán ni ó jẹ́ pé àwọn àfáà tí wọ́n já wọn ní mímọ́ wọn ní tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa bídí àá nígbà míì wọn ní yàrá má lẹ́sà bí súnà tí ìbára ti súnà náà ní bídí àá ìdàkejì súnà náà ní bídí àá ìmọ̀ àǹtakùnà mùtàmásíkan bí súnà wà ìmọ̀ àǹtakùnà mùtàmásíkan bí bídí àá àwọn àǹtakùnà bídí àá so wọ́n ní wàlá àtàkùnbìdì ìyàn má jẹ́ oníbídíà pẹ̀lú kó lọ gbé kìtàbà ní súnà kalẹ̀ ẹ tó bá ti sọ pé kùránì yìí lòun pé oníkùránì lásán lòun ọ̀yẹ́gùn bídíà nìyẹn ẹ tó bá sọ pé kí òun fẹ́ fi súnà níbi ṣe kí nínú àdéfì wo ni àjẹgùn bídíà nìyẹn wọ́n ní wọ́n ń sọ nípa kí ni o wọ́n sọ nípa àwọn alhuwatul amiqa kòtò ńlá kòtò ihò kòtò ńlá tí wọ́n pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn gbogbo àwọn oníbídíà pátápátá tí wọ́n jìn sí òun náà ni pé wọ́n ṣe kíni wọ́n gbé tìláwà àti kíni àti súnà kalẹ̀ wá ilá tó bá ṣe bẹ́ẹ̀ ni wọn ò bá jẹ́ kan nínú àwọn ahlu sunnati wal jamaa'ah so pẹ̀lú pé wọ́n tẹ̀lé ìfẹ́ inú ara wọn wọ́n tẹ̀lé bídíà so wọ́n jẹ́ kíni wọ́n jẹ́ wọ́n jẹ́ oníbídíà wọ́n fi Kùránì àti súnà kalẹ̀ so bídíà ẹni tí wọ́n gbé lóní bídíà òun náà ni man taraka al-kitaba wa súnà ẹni tó fi Kùránì àti súnà kalẹ̀ wa lam yatalaqqa anhuma tí ó kò sì kò a gbọ́dọ̀ máa tẹ̀lé ra àwọn bẹ́ẹ̀ àsìkò sí kíni a gbọ́dọ̀ jó ní bídà so a rí i pé ibi náà ni kíni o ibi báyìí náà ni ibi báyìí náà ni wọ́n ti sọnù ó jẹ́ pé tí wọ́n bá wọn ṣe argument tí wọ́n bá wọn ṣàlàyé ọ̀rọ̀ pé bẹ́ẹ̀ lè ṣe rí ẹ rí i pé òkú làákàyè ni wọ́n fi gbọ̀rọ̀ kalẹ̀ àwọn àárọ̀ wọ́n àwọn mílíọ̀nù wọn mọ̀ ní amat pé àwọn ṣèwọ̀n lágbájá wọn á lálàá wọ́n lálàá wọ́n lálàá pé kíní báyìí àlá tí wàá jẹ́ wọ́n lálàá pé wọ́n rà nàbí lójú wọn wá fún ní sọ̀látù sọ̀látù lè fàtì àlá bíi ti báwo àkí mẹ́sìn wa látinú àlá àmọ́ mú ẹ̀sìn wa látinú Quran àti sunnah ni àbí hikayat wọ́n kàn lè mú hikaya kan wá bí àwọn tales wọ́n kàn mú wá pé bí àwọn tan ìjàpá àti ìjà níbo mẹ́sìn wọn sọ so àtàwọn míì so àwọn nǹkan tí wọ́n ti kí ni o tí wọ́n mú ní masdaru tí wọ́n nìyẹn masdaru talaqi fahal sunnah al-jama'a òun náà ní alukur'an wa sunna kọluhu wọn ni la'allaka tuflihu wípé kó o lè bá a jèrè ìyẹn ló máa jẹ́ nàtíjà òun náà jẹ́ nàtíjà fún òun náà jẹ́ resort fún kí yóò dìrọ̀ mọ́ kitab àti sunna alẹ́ muhammed sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ gbé ni tẹ́lẹ̀ gbé pé ní falah pé kí yóò jèrè ó kó gbogbo tẹ́lẹ̀ gbé ní orílẹ̀ ayé àti alkiyama ó kó sínú wọ́n ní kò sí kẹ́límà kan nínú lóga àrọ̀bíyà tó kó gbogbo orí tó kó sínú tí ó ju kíni kẹ́lìmọ̀ fàlàhù lọ ṣẹ̀wá ní fàlàhù yẹn wá ní a lè rí àyàfi pẹ̀lú kíni o pẹ̀lú kádìrọ̀ mọ́ kìtáàbù kádìrọ̀ mọ́ súnà kájìnà sí bídíà ẹni tí ó bá dìrọ̀ mọ́ kìtáàbù tí ó dìrọ̀ mọ́ súnà tọ́lọ mú nǹkan míì irú ẹni bí ó sì kíni o kò lè jèrè òun ni ó jẹ́ pé al-Imam rahimahullah wọ́n ní mọ̀rọ̀tàdà ahadun bil kalam fa aflah wọ́n ní kò sẹ́nìkan tí wọ́n jẹ́ pé ilmul kalam ọ̀rọ̀ nípa ilmul kalam ni wọ́n máa fi ṣẹ̀rí tiẹ̀ wọ́n ní tọ́wá jèrè láyé kò sí onítọ̀hún kò sí onítọ̀hún bẹ́ẹ̀ ni ìmáàmù Ash-Shafi'i rahimahullah ó sì munadhara ó fi ìmọ̀ táǹkà ìmọ̀ pẹ̀lú Bishr ó wá sí àwọn oníbídà ó wá ìmáàmù borí rẹ̀ so Bishr wá jáde ìgbà tó jáde tán ìmáàmù Shafi'i ní la yuflih ó ní kò lè jèrè bólú ti fẹ́ jèrè ẹni tí ó fi kìtàbà àti súnà kalẹ̀ nítorí kí ni tọ́lọ̀ bẹ̀rẹ̀ sí máa mú bídà ẹ̀rẹ̀ rí pípọ̀ tọ́lá wàyíkọ́ láǹsọ nínú suratu al-Baqarah oní dhalika al-kitabu la rayba fihi hudan lil-muttaqin tíra ọlọ́run bàlíkọ́ láyẹn kò sí iyèméjì ń bẹ ìmọ̀nà ní fún àwọn tí wọ́n bá ti kí ni o tí wọ́n bá bẹ̀rù ọlọ́run bàlíkọ́ lá wọ́n àdásọ nípa Kùránì tán wọ́n sọ pé àwọn tẹ́ǹgbọ́n náà bàlí tẹ́ǹgbà ìkọ̀kọ̀ gbọ́ tí wọ́n kírun tí wọ́n ń ná nínú owó wọn tí wọ́n gba tọ́wọ́n bàlíkọ́ lá sọ̀kalẹ̀ fún ra anabi Muhammad sallallahu alaihi wasallam sunna anabi náà nìyẹn ó tún jáde wọ́n tún gba tí walladhina yu'minuna bima unzila ilayka ma unzila min qablika bil akhirati hum yuqinun súnà náà ti wọnú wáhàyí wọ́n ní ulaika ala huda min rabbihim àwọn yẹn ni wọ́n wà lórí ìmọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba wọn wa ulaika humul muflihun àwọn náà sì ni wọ́n ṣe kéde o àwọn náà ni àwọn náà ni wọ́n jèrè sábẹ́ Allah subhanahu wa ta'ala kí ó jẹ́ kí a kọ́ sí wá nìkan nínú àwọn tí yóò jèrè a jẹ́ pé insha Allah ta'ala nígbà tí ó bá di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògbọ́n lọ́wọ́ á gbìyànjú kó jẹ́ pé yóò máa lọ báyìí ní every week so títí tá a fi parí àlàyé nípa àwọn orin yẹn tó bá dẹ̀ ti di àwọn àwọn àbíyàtì yẹn tó bá ti di ọjọ́ yọmọl ahad inshàlá á kọ́ tí láti máa hà lọ láti máa hà lọ àlàyé wa máa ṣìkìlì yọmọ àtẹ̀lé lọ́ba yẹn láti jọ thursday tí ó ń tá a fi parí rẹ̀ nasalullah ta'ala li walakum tawfiq wa sadad ونسأله أن يجعلنا من الموفقين للكتاب والسنة ويجعلنا من آه، من أهل السنة حقا ويجعلنا من آه، أهل الجنة إنه ولي ذلك والقادر عليه وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته